ní ìtura àwọn ọkọ̀ mo ní mélòó ní rédíò wa ìlú sọ àwọn mini how many náà mo bèèrè ọmọ ẹgbẹ́ mélòó ni ilé ẹ̀ka mi ẹlẹ́ka ọmọ ẹ̀fà wọn náà sọ ọ́ àṣọ yìí tó jẹ́ fún mi ó ṣe àkà. Mm-hmm. lọ́nà tí ibi tí wọ́n sọ fún mi ni kò sáàmù láti àwọn kí n gbọ́ ìdíbò ara tó ti gbà wàfẹ́ lè láti grade 1 ìtọ́ gajù náà wà ábí ọgbẹ́ ìmọ̀ Buhari àti mọ́lẹ̀ ìdáwà ìtọ́ gajù náà ẹ̀rẹ́ kejì pé 2 náà ní kí ìmọ̀ Buhari gbà wá lọ́fà táwọn orientalist àwọn mùsàtìrì kún àti mùsàgìrìbóòlì torí gbógun ti bàbá yẹn ó yẹ bàbá yẹn jẹ tí wọn bàbá gbẹgbẹ lọ́wọ́ ó gbà ní ìjẹnu ó ní wa imam bukari gba wọlọpọ bá akẹlẹ sàrí náà alẹ́kẹ̀tẹ̀ àti imam muslim bá ọdún láti lọ ọ̀pẹ́ wọ ìjẹ́ imam muslim bá wà náà. ẹlẹ́kẹ̀ẹ́ èyí tí wọ́n kà ní sẹ́ẹ̀lì buhari àti muslim. ìjọba ìṣẹ́ńtẹ̀ buhari sọ pé condition sí máa ń bọ̀ wáyà lórí lọ́gbà nígbà gbígbà wa lẹ́yìn ẹlẹ́kẹ̀rin yìí náà. ìjọba tẹ́sí máa ń bọ̀ wáyà. ìjọba pé wọ́n yẹ ṣọ́ọ̀tì máa ń bọ̀ wáyà lọ́gbà àwọn ìgbà bẹ́ẹ̀. ìjọba tẹ́sí máa ń bọ̀ wáyà. ìjọba rí ṣọ́ọ̀tì máa ń mùsùlùm náà. ìjọba tẹ́sí máa ń ti fi kún. àti sọ̀hìn àwọn máa ń pèrè níbi ìgbìmọ̀jà náà sáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bàbá pínlẹ̀ wọ́n kọ́ lọ bá ń jàrá wọ́n ti wá láfẹ́ sí láti kó àwọn àdìsí jọ kọ́lọ̀ ọba sùkárà ọ̀jà arábá tó ń gbọ́ àpáná ẹ̀lẹ́sìn àrí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà kó wa àtàrí fún wọn lọ́ọ̀bà àwọn ilé ìlú wọn jẹ́ kí àwọn ọ̀tá ìsìlẹ̀mù ráyè wọlé oṣù wa lára ó di ọ̀pọ̀ ọ̀dọ́ wọn lójú wa láàrin tó sọ fún wa wá ní àwọn sọ̀rọ̀ kan jù lánàá àwọn sọ̀rọ̀ ń pa àwọn àwọn oriental yìí bẹ́ẹ̀ kí wọ́n ti lu àwọn ẹ̀rì sí nípa áyà tó wà ní sọ́tò lọ́kọ́ra ẹ̀rù pọ̀ mi

ọlọ́wọ́ bá sánà wọ̀dá alágbà pé ìnàlẹ́lẹ́nà ààbò ìnàlẹ́lẹ́nà àmọ́nù wàbí dájúdájú àwọn ọgbọ́lọ́gbà gbọ́lọ́gbà dùn ọ̀rọ̀ ní báyìí kò sí 59 kọ́ ní 52 ni 52 ẹ̀ṣẹ̀ ìjọba kan lọ ọ̀pẹ̀rọ̀ náà ọlọ́mọ sọ wánu ọlọ́ni ìnàlẹ́lẹ́nà àwọn tó gbọ́lọ́pàá kọ́ lódò walladhina hadu àtàwọn tí wọ́n jẹ́ yahudi wan nasara àwọn nasara wọn christian yẹn wọn sàbíìn àtàwọn sàbíìn àwọn náà gba ìlàbúrà gbọ́ ni àwọn yahudi nasara àwọn náà gba injil gbọ́ wọn sàbíìn àwọn náà àwọn gba ìlàbúrà gbọ́ ولواسكم لكي سيكون من آمن بالله واليوم الآخر مني صلاة به من آمن بالله واليوم الآخر قلت رب الله وقال الكيامة وعمل الصالحة كل الشري فلا أمعجهم عند ربهم إذا دا دا من ولا خوف عليهم nísìpẹ̀ fún wọn wala hum yahzanun ohun èdè òdàdójọ́ ìgbà wọn eléyìí ni slogan wọn àbí mọ́tò wọn tó máa lò àwọn náà sọ pé wà tó àbíyá ni ní gbogbo ẹ̀sìn ni wọ́n ní gbogbo tí wọ́n ká ayé ẹ̀sìn ni ẹnìkan ní wọ́n wá bá mi lájọ́ sọ̀rọ̀ olóhùn fún sí wíyé tí wọ́n kọ́ the imam and the pastor ayọ̀ yọ ayọ̀ wá bẹ̀rẹ̀ topic ìwé wọ́n ní ṣe kí wọ́n tẹ̀jẹ̀ o mú ní mẹ́nà ámẹ́nà billahi wal yawmil akhir sáláìsì lókè ní ṣẹ̀ríà àwọn ìfẹ́láìsì inú ìsàlẹ̀ ìfìlàwà máa lọ tiwa sáláìsì lókè mú ní kí ni mẹ́nà ámẹ́nà billahi wal yawmil akhir mú níbi pẹ̀lú ẹ̀ àlìfọ́gbọ́n wíkì kẹ́gbà àmàtúmá gbọ́jọ́ àwọn sọ̀tọ́bà rí duwánà lẹ́yìn alẹ́yà jùmáìn wà bí lọ kùdùmà ìmán àkùdírí ní ànìlẹ̀ ìmán ṣebí pẹ̀lú ẹ̀yà rẹ̀ tí ó ìmán àbí bánibí jù ẹgbá ní wọ́n sọ fáwọn pé àwọn gbọ́dọ̀ lo hadith àwọn sọgbé tí káwọn wọn láwọn gbọ́dọ̀ lo kí ni hadith wọ̀ láì sọ mí yẹn ni wọ́n fẹ́ lọ́nà ni wọ́n fẹ́ lọ́nà àti àwọn ìlọ́nà training the trainees wọ́n fẹ́ wọ́n lọ wọ́n tẹ́lẹ̀ yìí ẹ̀nà lè tẹ́lẹ̀ àwọn èèyàn ìkàwọn èèyàn náà a lè yọ hadith kú lọ́rọ̀ Islam láíláí lọ́fà the first killer of iman ọ̀nà ní gíní ọ̀dọ̀dẹ̀ of Islam the first pillar of Islam ọ̀nà ní aṣáájú àti aṣáájú Allah ilaha illallah kiri wa anna Muhammad rasulullah tọ́jú pé àti aṣáájú Allah ilaha illallah ẹ̀bá ní hujja وأن أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله إن إليه أصول الدين ọba ìsíwọ́ gbogbo ìyẹ̀ká yóò wọnù ó dí wà ọlọ́mọ sọ̀wánù ọlọ́ọ̀bà so àwọn Imam Bukhari ìsímọ̀ ọlọ́ọ̀hù àwọn ọlọ́ọ̀lù lórí iṣẹ́ fún wa kọ́lọ̀bà sọmọ́ lẹ́sàn rí gbogbo gbàgbà ẹgbẹ́ fún ọ̀bá yẹn báyẹ̀ yíwa pé àwọn ọ̀tá ìsìlámù ọ̀dáwọ́ wọn ò sùn wọn ò wo wọ́n ti gbé àwọn sọ̀wọ́n yẹn nù ó ní yíwa ọlọ́mọdé àwọn náà tó sọ̀nù ọlọ́ọ̀bá láàbùmí la lẹ́bẹ̀ẹ́ láàárọ̀ ìyẹn fún adọ́síf àtẹ̀lẹ́bẹ̀ẹ́ láàbùmí ni ó náà akọ́ni láàbùmí tó kàkẹ́ kí káfù yẹ náà barakallah Allahu akbar kitabu buyoo ẹ kára pé islam islam ọkàlẹ̀ gbogbo nǹkan ní àlàyé tó bẹ tó bẹ kọ́ tí mọ́mù wáfẹ́ kọ́ ń bẹ̀ ní àlàyé tẹ́lẹ̀bí sí fún agbó láti sọ business kò ṣíṣe gan inú ẹ̀sìn lọ́wà gbogbo ẹni tí ó bá sún lọ́nà sí islam gbàtí ọlọ́run síbílé bọ́lọ̀ sí síbílé tí ó kírun dáadáa ọlọ́run síbílé tí ó bá sún wò dáadáa ọlọ́run ìfàwé lónìí mùsùlùmí àyíkà kan ni ibi ẹbí kí lónìí ọ̀rẹ́ fọ̀wé ló lè mú tẹ̀fẹ̀fẹ̀ ọdún sọ wọ ìlú káàkiri every aspect of life ويل للمتففين الذين ذكالوا على الناس يستوفون وإذا كالهم أو وزنوهم يخسرون سيوا كتاب هذا كتاب البيوع طبقا سيوا طبقا لما بيزنس مين ọ̀nà abdulhamani omijì sóòsù lọ ilẹ̀ wà lọ́jà ló kà sí ó dé wa ìsàmù yá ìfọwọ́jù àti àbáyé sòwò fún àbáyé sòwò kọ́nà fi jẹ́ ọ̀nà halal tó fi máa dèrú ládùúgbà ló fi gbà ìṣẹ̀lẹ̀ àkọwà kò sílẹ̀ fún wa ọjọ́ òkú wa fún wa fáwọn alẹ́sàrẹ́ ọlọ́ọ̀bà náà بسم الله الرحمن الرحيم أقوى نمحة 54 كتاب البيوع قول الله تعالى جل وعلا وحل لكم البيع وحرم, وحرم الربا وحل الله البيع وحرم الربا قال المسكي تتعريرا وزيتي مسكين حلال أما ربا مسكين حرام وحل الله البيع قول المسكي تتعريرا نيجني حلال وحرم الربا هذا في ربا حرام وقوله صلى سبحانه وتعالى إلا أن تكون تجارة حاضرة ولا باس تديرها تديرنا بينكم من أفزاكم في ولناس تجارة تكون فيها تجارة سيكون دي جماعة قولي أديرها كل سلام يا رأي ليه ليه شريعه الاسلام قفي اذا قال لا تلايف هو اكبر يقولان ما هو ولو بخل عليه سواء باب ما جاء في قول الله تعالى باب على ايتوان قابل ربي فإذا قليت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لون انفضوا إليها وتركوك قائما مما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين قلوا على عيت والد قلوا وإذا فإذا قضيت الصلاة تبكنوا جماعتها في الأرض انتشروا في العجل قالوا إيه ما يكون تتكلم ما يكون يسارع mùsùlùmí dáadáa ìjókòó sàárà ẹ ti kúrò ilẹ̀ ni wabtagu min fadlillah ẹ e máa wá nú àánú ọlọ́run inú ààrẹ ọlọ́run ọba wazkurullah kathira ẹ máa ti ń sin ìdáyé náà ẹ ń tajà náà ẹ máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ e máa sì tajà lọ́nà ìrú ẹ e máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ la'allakum tuflihun kẹ́lẹ́ bá a jẹ́rí ayé kẹ̀tì jẹ́rí àkíyàmà lórí kẹ́tẹ̀rọ yorùbá máa ń pẹ́ yorùbá láká ìpọ̀ wọ́n ní ayé lọ́jà àwọn ilé awánájà ni ọlọ́jà ajẹ́rì ọlọ́ba ẹ̀dúgbọ́ wálé ayé bá wà jẹ́ ní ẹ̀dí lè jẹ́rì ẹ̀dúgbọ́ wálé ayé kọ́kùnrin tó bá kọjọ láyé wọ́n bá wọ́dá ọ̀sọ̀t ó di ìwà ló fà lọ́gbẹ́ gbogbo àwọn tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n lówó kó máa rí lò ní ọ̀run ó di wà àti ó ti ra jíìdì sọ́rùn fúnra rẹ̀ ó ti ra lé sọ́rùn fúnra rẹ̀ ló fi dáa jùlọ ọ̀pọ̀lọpọ̀ ìsìnlélá wàsùkúrúlá kàfíìrà la'allakum tuflihun wọ́n yìí dára àwòtí yára tẹ̀lé bẹ́ẹ̀ ni àwọn ìfipárí òwò ṣíṣe àwòláwà ní fọ́dù ilé ha àbí máa rí eré ẹ̀sùn tó kọlọ̀ síbẹ̀ wọ́n dà lọ síbẹ̀ تركوك قائما موافوا نبلل ونكاف وفرلو قل صفوا ما عند الله خير من الله ومن التجارة بطوع له لوبا كل رجو سجلو رجلو أتيوشي الله خير الرازقين بين لوبا لودا بما تعلم فيها ولا متعفوا بركة لوبا àbí wọ́n gba fútbọ̀ lọ́wọ́ ẹgbẹ́ láti máa dínkù àmọ́ wọn fi mo fi ń gbé eh, róòdù tó jẹ́ róòdù eh, dk masjid masjid one two three bí alẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn kúrẹ́ ti kẹ́rì à ń pè ní dìndín kọ́pà ó ti kọ́pà ní ìsìn máa fi ẹ̀yà ibà yìí lọ́sàá ló ń kí wọn bẹ̀ yàrá kan ní àmọ́ àti àyàwó yẹn máa kú sí gan-an àwọn ẹmọ pọ̀ nǹkan ẹ̀jẹ̀ rẹ̀ ọdún yẹn ICC àti Niger Tornadoes wọ́n fẹ́ gbẹ́ bọ́ọ̀lù nínú yàrá yẹn òkú yàrá yẹn kòkó wọ́n rán báyẹn nìkan one twenty minutes ló tó wá gbá ninety minutes la máa fi gbá bọ́ọ̀lù àmọ́ tí wọ́n bá ní extra time láwọn tí wọ́n bá fẹ́ gbọ́ àwọn tí wọ́n bá fifty minutes kò sílẹ̀ rí àbọ̀dí sí ìyẹn nìsín ẹ̀rọ ìjìnlẹ̀ yẹn sílẹ̀ àbí tó wọ́n wọ àwọn àbúrò àtàwọn rangers náà ni ìfẹ́ lọ ni pé wọ́n á gbá one fifty minutes wọ́n gbá à ń kí iṣẹ́ ìlọ́wọ́ máa fi fà àtúntò ìmọ̀lá ti fà kí iṣẹ́ ìlọ́wọ́ wọ́n ń pariwo ariwo ìrẹ́ tí wọ́n ti ń di sọ́kọ̀ ọwọ́ àwàtàwà nù rafi imam ya ga kusa aya ki wani wa idza ra'aw tijaratan aw lawan fadu ilayha awani ala ibratu li umum al-lafz babi khusus sabab oni àlàyé aya yìí ló tó jojuma lohun wí àmọ́ kò sí ohun tí ọba wí báwo lè sì ẹ̀rọ gba ara ìgbà kẹrin tó jí kẹrin tó jí mọ́lá tí ó máa ti tó bá kú tán gbogbo tó máa kú ni máa ti ní ọ̀yà alákàtúntì lẹ́rìn kúrò ara àwọn yàrá sí kúrò akọ ní upstairs nísì ó di ìwà gbogbo ọ̀pọ̀ báyìí àgbọ̀dọ̀ jẹ́ kó máa gbà wọ́n máa lọ́wọ́ pàápàá ìlú àwọn ọ̀dọ́ nítorí fútbọ̀l ló ń bá fútbọ̀l sáwọn akílẹ̀ pé wọ́n nísì kí ló bá wọ́n fọ́ ẹ́ fẹ́sì ìgbàǹkan yẹ́ kẹyà kan mà màrídì ìdàbí dáńkì kan ẹ́ màrídì ọ̀nà wọn gbogbo ẹ̀rí gbè ní لفع تم فيها أبرة الأمور طبعا ما في عليه الصلاة والسلام على محمد اللهم افتالي أبواب رحمتك أنا جاء يقول بذلك قلني اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم قلني اللهم إني أسألك من فضلك أنا وجعت مني وما في أسلام إذا يقول وأن والله الله من فضلك يقول جاكي اللي يدين لو يا أيها الذين لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله من يفعل ذلك فأولئك هم الخاسرون أثارا فلا أنا في ريو قومي بوزنوتو قومي بوزن دلبراتو يكرا في الله إليه ìgbẹ́jọ́ ilẹ̀ àkọ́kọ́ lọ́yẹ̀ ọmọkùnrin ó di wà gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí wọ́n ti gbàgbé kí gbàgbà ń kọ́ ẹgbẹ́ ìtàn tàbí nobel ọmọkẹ́ni kó wà kó wà ní kó wà ní kùdí ayé wa yóò mọ̀ sí wa ilé iná ló fi dáa jùlọ náà ọlọ́nà fáwọn sọ́ra ìfún wa ní ọgbọ́n fáwọn sọ́ra sí àwọn sọ́ra ní òkú àdìsí tẹ̀lé àlàyé tí wàá sì máa sàlàyé ìṣàlá ìtọ́wòlò lọ́wọ́ tẹ́kùn wa mú wọ́lọ́kùn bẹ́ẹ̀rẹ̀ kùn bẹ́ẹ̀tì إلا أن تكون تجارة عن تراب منكم ولا تسلوا أنفسكم إن الله كان بكم رحيما الله أكبر ولا تأكلوا أموالكم بينكم بالباطل أما الزوارة إلا نيهو أما سفوانا فراين أما سفيدي فراين أما الزوارة إلا نيهو قولين بينكم بالباطل نيهو أما جاء قولين يقولوا جيوكا عربية التلفوة هو أبوه فاق ni ẹmọ́ ju wà láàrin lẹ́rọ ilẹ̀ an tẹ́ kúrò tijara tẹ́lẹ̀ an tọrọ àbìlẹ̀ àmúta yí pé tijara ni ẹ̀fẹ́ sùwò ni àyà yìí ló fi wà one of the conditions of business an tọrọ bí n tọrọ àbìlẹ̀ nínú àwọn conditions of business ni àyè fọ́ọ̀sì yẹn tẹ̀jà bí ẹnu sí fún àwọn ẹnu sí èyí ló fẹ́ jà kíní fifty thousand oh that fine just so wọ́n fẹ́ fọ́nà pé ní máa ra nìtú láti máa ní ìyàjẹ́ pípa fún ẹgbà ẹgbà ọkọ̀ bí ìyàjẹ́ olóòtọ́ kò sí tàrà ní haramu wọ́n sọ pé à ń tọ̀rọ̀ dín ó di wa business principle of business inú principle business òun náà ní kí ni asidik dodo ni ìgbélé ẹ̀kọ́ ti ó ní fault ah mo mẹ́ta fún yìí o ẹ̀rì ti dára sí o àọ́dà àọ́dà wá síbi tó dáa fún gbọ̀ngàn ó wá síbi tó ká tó tí ọ̀dọ́ ilẹ̀ pamọ́ ilé ti bá tìlì lò o ti ọ̀fẹ́ tẹ̀sí pàṣẹ fún yàn kí ti wá O mẹ́ wá sí O àti sáà sílẹ̀ sáàrin jà sallallahu alaihi wasallam ńlọ mú ìpàdé bí ọlọ́ọ̀lọ́ ti fi hàn ọ̀gbẹ́ni tí ń ta ayé tí ń ta gírèsì yìí àgbàdo àbí ráìsì yìí tí ó fi sókè lọ́dà o gbogbo sàlẹ̀ ìbàjẹ́ amẹ́ríkà kọ́ bọ́nú ọdún yẹn ni bá kọ́ bù báyìí nígbàtí ó ti bàjẹ́ náà bí yá máa ha bá yà sọ ibi tọ́ àmì akọ́lóúnjẹ kí lè tọ́ sí ni yá Rasulullah sábà olùmọ̀kànlá òjòlọ́rọ̀ sí àní ìwà òṣùbákì tó jọrọ̀ sí òṣùsókì ṣọ́ọ̀ yẹn rí man gíṣì náà falẹ̀ ìsìnkú náà ẹ máa ń tu ajẹ tí máa ń tu ajẹ kí sára wa ni ó di agbọ̀rọ̀ sí ìlú báwo yẹn wọn ni ẹgbẹ́ jẹ owó ara ilé náà ìrú أولي المضافرة والوضع أولي بالباطل إلا أن تكون تجارة تجعل عينه بي ما تجارة منكم ولا تقتلوا أنفسكم أيكم القرعي إن الله كان بكم رحيما ولو أبا سبحانه وتعالى رسول الله من الجنين حدثنا أبي 2058 حدثنا أبو سليمان أبو يمان حدثنا أبو يمان حدثنا شعيب عن الزهري عن قال أخبرنا سعيد بن المسيب وأبو سلمة ابن عبد الرحمن أن أبا أوريا رضي الله عنه قال وقال أبا عنه قالوا إنكم تقولون إن أبا هريرة يكثر الحديث عن رسول الله عن رسول الله صلى الله عليه وسلم ويقول وتقولون ما بال المهاجرين والأنصار لا يحدثون عن رسول الله صلى الله عليه وسلم مثل أبي هريرة رضي الله عنه فإن إخوتي من المهاجرين شغلت شغلت شغلهم سقفوا سقف بأسواقهم وكنت ألزم الرسول صلى الله عليه وسلم على مثل البطن فأسأل إذا غابوا وأحفظ إذا ناسوا وكان يشغل إخواني من الأنصار عمل أموالهم وكنت أمرا مسكين إمران مسكين من المساكين سفر أي حين ينسعون وقد قال رسول الله صلى الله عليه وسلم في حديث يدفو إنه لن يبسط أحد صوبه حتى أقضي مقالتي آبي ثم يجمع إليه صوبه إلا وأى ما أقول حتى الله أكبر نمرة على علي حتى إذا كان رسول الله صلى الله عليه وسلم مقالته رماته في صدري ما نسيت من مقالة رسول الله صلى الله عليه وسلم تلك من شيء الله أكبر إمام أبو هريرة رضي الله عنه كان يصلع سيري إجباء قلوب حديثه وواقع كني حدثنا أبو يمان قال يمان لبواسر عن شعيب عن الزهري إمام شعيب بعده أمام الزهري قال أخبرني سعيد بن سيب ونسعير من نسيب يوم وتابي يبا وما سبوا يقوم وما سبب بسلم بأنه ما ماري لاني أبو بكر صديق عمر عثمان أسلنا علي إنه وتابي إيه أما ماري لاني هنا ونسعير من نسيب إنه يعني عمر بن عبد العزيز إنه يعني أويس فرني أبي إنه يعني حسن بسلي عمر يعني اه فاهم انت اللي بقوله له عمال يعني مسيب الاكل بعد قول ايوا كده واسل ايه مسيب ان هو قانوني كريم وابو مسلمة عن عبد الرحمن طلع في بابا ابو عبد الرحمن عبد الرحمن ابو عبد الرحمن انا ابا هريره رضي الله عنه قال ابو هريره قال لي انكم يقولون إن أبا بكر إن أبا هريرة يكثر عزيز عن رسول الله صلى الله عليه وسلم أيما فقري أبو هريرة ما صفحك عزيزي ما صفحك عزيزي بي على بي على بي يقولون ما بال المهاجرين والأنصار لا يحدثون عن رسول الله صلى الله عليه وسلم مثل عزيز أبي هريرة أيما صفحك àwọn مهاجري أو أنصاري أو òṣìmá sọ عزيزي púpọ̀ abu alayhi sallam bi tabu wera bẹ́ẹ̀ni àwọn muhajiri mọ̀ yìí àwọn bára bí gbìláti maka for thirty years abu wera àmọ́ ah, náà kuma àwọn dìmọ̀ dìna alibi tún bá wọn sàárì gbé àwọn ará náà gbé for 7 years ààrẹ ah, abu wera gbada so wọ́n three years tí abu wera wá lò nìkan ló á máa dìtì gbogbo gbogbo wọn lọ ó di ẹyin abu wera káyí bára ti wá gba islam àwọn mínà ó ti gba ìsìláàmù láti lú ẹ̀ láti dùs lọ́dọ̀ tó fẹ́yìn àwọn mínà ara ó ìta àmọ́ ní kíkà àlùjọ gba ìsìláàmù láti gba ìsìláàmù láti lú ẹ̀ gan ọ̀rọ̀ ànẹ́bì là ń sọ tó máa gbọ́rọ̀ ànẹ́bì lú ẹ̀ nígbà tó dé Madina lọ́dọ̀ bí ọlọ́gbà ní sùkọ̀ àbúrò ìlera abẹ́ sára ìsọ̀rọ̀ àdó àti ìsọ̀kọ̀ rẹ̀ ìbílẹ̀ òjì ẹ̀fí mọba عن àbíẹ́nì الله اكبر نعم وإن إخواني من المهاجرين وإن إخوتي من المهاجرين كلاهما يا منهم مهاجرون عدو سيجلاني يشكل أم صفقوا صفقوا بالأصوات اتعالى قالوا عبر عن جاء ودي ولو ودي لا رو بيتي بيجي جمو موانيه àkójọ arjúmọ̀ rọ̀sọ́lọ̀ sílá ọlẹ́mi ọmọ wa gbogbo pẹ̀lú àlẹ́bì nìkan èyí sọ́kọ̀ gbogbo rẹ̀ balẹ̀ pé ó dánilẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ yàrá àwọn ìyàwó ẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n sọ mẹ́tẹ̀ nìkan wọ́n tẹ̀lé àsìkò ń jẹ́ wọ́n tó tẹ̀lé wọ́n bẹ́ẹ̀ yàrá àwọn ìyàwó ẹ̀ òun padà wọ́n bẹ́ẹ̀ wọ́n sọ mẹ́tẹ̀ wọ́n padà àmọ́ kò sí ìgbà náà ẹ̀rí nǹkan ní sọ́lá ni ẹ̀rí nǹkan ní sọ́lá ni náà ilé ìdọ̀tí ní ọkọ̀ ìjẹ gbọ́dí yóò ọdún sínú kí ọwá ń gbẹ́mẹ́jù kéèkì ìsìn ìjẹun lọ ó ní wa àwọn orientalist ya ilẹ̀ ìlọ́lá ọba ìsìn ìjà ó máa fi pé àbú òrìrà ọ̀lẹ́ni lọ́fàá fẹ́ pé tíbátíbá tí wọ́n nípa ilẹ̀ ẹ̀sìn ní oúnjẹ fífi ní àdíìsì kan ọmọ ìgbọ́dọ̀ ìgbọ́dọ̀ bẹ́ẹ̀ bá ìmọ̀ buhari jáde kí wọ́n fẹ́ bá àbú òrìrà jẹ́ wọ́n ti sí àwọn tó pé àbú òrìrà kọ́ì sáàkàbẹ̀ ní kọ́ì amin ló ti tíra ẹ̀ àbúrò lọ fi bú lásòkè nílẹ̀ àbúrò lọ fi bú nílẹ̀ ó ní wa títí àbúrò lọ fẹ́ bú o islam ló fẹ́ kù àwọn ìbàdí yọwọ́ àbúrò lọ kó láwọ islam ìgbàkìlì ó ní wa ẹ̀ ní ọgbọ́n sọ fún ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n ọba náà ó ní mẹ́bí yóò ọlọ́gbọ́n ọlọ́ba sọ́dọ̀ ọlọ́mọdé dúkùtà bísí الله أكبر ومهاجرون فأسأل إذا ذابوا ابنوا ما وان به بقول ما تقول لك وحافظوا إذا نسوا بين انتم تبقى بما حاصلني بما هم ما حاصلني أتكلم بما حاصلني يعني كان يشغل إخوتي من الأنصار أمل أموالهم باين يا أنصار أمر مدينة ìmójútó dúkìá wọn òtútúkà wọn náà wọn náà láì dúró lé so imran miskin min masakin sufa ìbí jẹ́ ìmọ̀jẹ́ kíríkà nínú àwọn tẹ́kì tó àwọn kan gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ ìsáàbù sufa náà gbé máa fi àdébí sẹ́lẹ̀m náà gbé sufa ní kí máa fi ewé kíríkà fi gun ogun máa fi bí kọ́ à ń bẹ̀ wọ́n fi yẹ̀pẹ̀ àti yẹ̀kiri gbẹ́gbẹ́ wọ́n ti dẹ́kì rẹ̀ lẹ́yìn dẹ́kì wọ́n ti síbẹ̀ tójú bá ń rọ òjò wọnú ẹ̀ tàwọn àtàkùsù tàbí àwọn gbé jù wọn àwọn bọ̀ sẹ́mùtì ni àwọn onílé Mọ̀dínà wọn onílé wọn ti bẹ̀rẹ̀ àwọn gbé ní ọmọ wájú kan náà màtàkì ní àbùsù tàwọn ní mọ̀jẹ́pẹ̀ nù wọn a èé ṣe na yẹn sáwọn mọ́ máa hàn tẹ́ sórí máa rí gbọ́ yé bí táwọn yẹn bá ń dàgbé kàkàrà Rasulullah mọ́ wájú kújọ kan fi àdéfìn lẹ́yìn sọ́bà sọ́lọ́jọ́ kan يحدثه يحدثه كما هو إنه لن أولا بأي لا يقصنك ك يفسد أحد لصوبه أن يكون يتياسر سواجمي أسر سواجمي إن أقضي مقالات ما صلى الله هذه ورسول الله صلى الله أن يكون يتياسر سواجمي ثم يجمع إليه ثوبه إلا أوى ما أقول wá gbọ́dọ̀ ti dákọ́ wá papọ̀ yẹn lẹ̀ kó sí abúra rẹ̀ ẹ̀kọ́ gbàgbọ́ yìí mọ̀ sí tìrì hasori ó ní ẹgbẹ́ mo ti gbọ́ báyìí àwọn ẹ̀rọ yóò sí lé o ní wa ń bẹ̀ bàtà tó gbàmúra tó ní àlẹ́ ìyá ó lásán tí mo fi bora àbí mo fi borí mo kà kẹ́lẹ̀ mo kà kí síwájú النبي صلى الله عليه وسلم حتى قضى رسول الله وسلم مقالته níta ní pàtàkì ọ̀rọ̀ rẹ̀ jọ́nà àjẹmáàtò àwọn akọ́lọ́jọ ìlà fún ma fi báyà mi lọ sí báyà mi ìmọ̀ kọ́mà nà sí tó mi nà tọ́lá ti rọ̀sùn sí lẹ́m tí nípa ìṣe láìjọ ìgbàgbé ara fi kan gbóló ara mi kan ìgbàgbé mi ìgbàgbé ara mi gbogbo àti ìgbà tí wọ́n yìí lódò ní agbára mi. wọ́n mi ò sí lẹ́gbàá wọn ò sí rí ẹ̀ ṣé àṣírí tó wà ń bí ọ̀rọ̀ sí náà bóore rà ní láì tó àṣìkò tó lókun lẹ́bi sílẹ̀ ó lé three years àmọ́ kò sí tàbí tó gbàdé jùtò òun náà sì máa sọ pé ọ̀gá mi nínú àdéhùn ní Abdullahi bin Amr bin As pé Abdullahi bin Amr bin As ìmọ̀ akọ́ọ̀lẹ̀ ni èmi máa ha sórí mi nípa àṣìkọ́ọ̀lẹ̀ ìmọ̀ láti dìgbà sí orí lọ irú Abdullahi bin Amr bin As radiyallahu anhu wọ́n rí àkọọ́lẹ̀ rẹ̀ wà ní ìsìnkú òjìṣẹ́ níbi asọ́àbìkọ́ ẹlẹ́sẹ̀ ìmọ̀ hadith asọ́àbìkọ́ wọ́n ní inú ìmọ̀ hadith wọ́n ní asọ́àbìkọ́ àkọọ́lẹ̀ abdullahi bin amr bin as wọ́n lakọ̀wé àgbà tí máa kọ hadith ilẹ̀ ó ní kò sínú ọkọ̀ sábẹ̀ wá yí quran hadith ní ìpa ọ̀kan lè báyìí pé abdullahi gbogbo tó lè bá sọ ìwọ́n máa kọ́ọ́lẹ̀ wọ muhammadu bashir bẹ́ẹ̀ náà níbi sẹ́lẹ̀ ni akọ ẹ ọmọ ènìyàn ni ó ń pọ̀ ní alájà bí wàhálà ní máa tún máa sọ àbíkì fún ìdípẹ́ àpèjú ni wọ́n bá sọ̀pẹ̀jú èyí fún mi ní ṣàgàrí wọ́n ní símọ́ ṣàgàrí tọ́gbẹ́ sọ̀rọ̀ báwọn àríkàtà ìmọ̀ gbé kìíní sí ní lẹ́nu yẹn bẹ́ẹ̀ àwọn sàádé pàápàá jùlọ abdullahi bin amr ẹni máa ṣe dúkùdósì láti gbọ́ nǹkan tí ó sọ alágbọ́n ti gbọ́n ti sábú mi o tí wọ́n bẹ́ sọ́dí títí mi ẹ̀rẹ́ tí ẹ̀rọ ìgbàrí yẹn ìgbàrí wà lórí ìgbà yẹn tẹ́kọ̀ọ́ bá gbọ́dì ìgbà àwọn ẹgbẹ́ ó dé àwọn rìpọ́tì àwọn gbọ́n gbé gẹ́gẹ́ lẹ́nu ní gbà ẹ̀gẹ́ làwọn sáré máa sí sọ́gbàtì káwà níbi ìtẹ́lẹ̀ àwọn kan wá rí bá pé bàṣẹ àbílẹ̀ ẹ̀dẹ́ ènìyàn ní ẹ̀ ó wá kára ní lórí ìpínlẹ̀ ó lè máa dunú wọ́n fẹ́ bẹ̀rọ̀ bọ́lá kò wá súnmọ́ lẹ́bí mọ́ bóti mọ́ súnmọ́ wọ̀nyí abdullahi ọmọ ọ̀rọ̀ mílẹ̀ mọ́ ni ni ya rasulullah lágbájá àti lágbájá ìfẹ́nu pé ẹni ọmọ ènìyàn náà níbi ní ọ̀tọ̀ pẹ̀lú bínú pẹ̀lú àṣẹ ọ̀fẹ́lùmọ̀ amúrin ọ̀tọ̀ máa kọ́ الذي نفسي بيده من جلال الوعد لا خيار من هذا صراحة يجب دمي وسيبلون تلوج بين بيه ilẹ̀ alhaq àtòdodo mo ń bínú ni o mo ń sábàdà ni o kò sí ìdíje lórí àwọn ìyàtí àfihàn ní àtòdodo èyí ló fún àwọn ọ̀tá ìsìláàmù wọn ní àwọn orientalist wọ́n bá ìsìláàmù jà náà o ọ̀pọ̀lọpọ̀ ló lè sìn wọn gbé bá àwọn kà no àwọn mùsàkìrìkọ́ àtàwọn mùsàkìrìbọ́n ni ó di wa kí ni túmọ̀ mùsàkìrìbọ́n kí ni mùsàkìrìbọ́n àfihàn Ibrahim fàáyẹ̀ fún ilá ìgbà ìgbà wọn ni mùsàkìrìbọ́n kí ni ti pè wọ́n nìyẹn àwọn máa rẹ̀ pàá pè ní almustashriquna wal mustaghribun dọ́fà náà naam ẹ̀hẹ́ àwọn sẹ̀gẹ̀rẹ̀mú ngọ́ ọmọ alright try try try náà fẹ́ máa bọ̀ kúríkà dáadáa ni àwọn mustashriquna lọ dáadáa ti ṣíkù sharp east wọ́n pè east ní sharp wọ́n pè gab ní west ó di àwọn mùsùlùmí náà ni àwọn westerners wọ́n wá sí east eastern part of the world nínú ìsìn saudi arabia náà tàbí oge àwọn wọ̀nyẹn ti west wá wọ́n á ń bè wá pọ́ńkà sí ìgbà àwọn mùsùlùmí làwọn máa lé ké wọn táwọn kó láti east wọ́n kún wọn lọ sí west wọ́n bí wọ́ọ̀ṣì wọn wọ́n fẹ́ wà lọ́mọ ìsìnmi àmọ́ ọpọlọ wọn ọpọlọ wọ́ọ̀ ìsìnmi lọ́nà ní tọ́hí amin ti misra wọ́n gba ìsìlámù jẹ́ tọ́hí pé ọdẹ níma akọ̀tọ̀ àwọn kò duhal islam kò sọ́júrù islam duhal islam zuhurul islam asùlù islam ṣáà islam kúmọ̀rún fún wọn kò sọ́júrù islam àṣùbà àfọ̀júmọ̀ islam الدوحة إسلام بلتها إسلام زور الإسلام أصنع إسلام إرولا إسلام على إسلام صاي عمين كما نصبع بقى إما بلد àmótí ti àwọn ìdìsí gbàbọ̀ ní ìwà furasí lọ́pàá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá lọ sí mísírà tó gbé ọba náà sáà dáadáa kọ́ wọn ní àpídà ọmọ yára kúrò rẹ̀ ọmọ yára kúrò rẹ̀ ọmọ láti dáadáa ọwọ́ àkàbí nígbà tó bá dé láti gbà wọn lọ sílé kí ó dé dumi ìgbàlè wá sára ìfowó báyìí báyìí báyìí ní ọ̀nà àwọn sáti bú wa ní ìgbàlè ìfowó ń kọ yìí ìlànà ìlú àwọn ìbò ní àwọn tó bá mi ní à ìbò ọ̀pọ̀ ìjáde ní ìgbàlè wá ọ̀pọ̀ ìjáde mo wá sára ìfowó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní nítorí ẹ̀ ní àwọn ìdáwọ́ ní gúnmi àwọn ìbò ẹ̀jẹ̀ kó mọ ọkọ̀ wọn lárúbáwá nìkan wọ́n mọ̀ kọ̀ọ̀rọ̀ àti àwọn fi wá yọ àwọn ìbò ẹ̀mí ọ̀rọ̀ àkíyà ìgbàgbé àlùgẹ́kẹ̀wé ní kọ́ ní àkíyà gbànà ó ní àbákàtà àwọn ọmọ wa di kí ni àwọn mùsùlùmí ni ọmọ mùsùlùmí ni wọ́n ó sì kí wọ́n gbọ́dọ̀ bá wa àmọ́ àkílẹ̀ burúkú máa kọ́ ọmọ wa ó ní wa ìdílé mi tó sọ fún wa ìmì wa dùn ìmì wa dùn bí tẹ́gbẹ́ àwọn èèyàn nífẹ̀ẹ́ sáàbì ọgbà fún mọ́ nǹkan pẹ̀lú yáyà ó lè di kí oúnjẹ báwọn israel ṣe jẹ káàkiri yunus mẹ́mú wákejì rẹ̀ kí ló gbọ́ ọ jẹ́ yáyà náà kọ́ ló jẹ́ ni bákan ìsáàkì yunus ìmáàmù náírà ìmáàmù ẹ̀ ẹ̀mẹ́ yá àmọ́dé ní ẹ̀dàbí wọ́n mọ̀ lọ sí sí tàfíkà ní 2002 tí mo rí àwọn tíra àti ìdà kan jẹ́rẹ̀sì 1 jẹ́rẹ̀sì 2 jẹ́rẹ̀sì 3 àwọn tíra ìmọ̀ kúrò láti South Africa mo bẹ̀ wọ́n kúkú mú kúkú ní ara wọn ní gbẹ́kù làwọn kò bọ́ wa ẹni

fi facebook gíríkà gíríkà tó ẹgbà wíwù ẹgbà bínú lámì islam nígbà yìí bó láti máa kọ́ ní àfihàn nàìjíríà jù àfihàn to be to god not to nigeria gàǹtà mo ní nítorí léwu ni pé kábà kọ́ wọn àwọn ọmọ yẹn lè débi kùn ńlá kan yọkà kọ́ wa ní kọ́ọ̀kà wọ́n ìṣòro ẹ̀fẹ́ ìlú àti national item ìǹtí ẹ̀mọ̀ ẹ̀kọ́ yẹn bàbá bàbá tí wọ́n ṣe national item yẹn wọ́n fi àkídà ìsìlámíyà tó ń tún jiná sínú ẹ̀ ìṣẹ́kọ̀ tó gba national ìtàlẹ́ maka ẹ̀ ó ti yá dáàbì ẹni kí àwọn tó ti àwọn oní àkínà ni ní ó oh gbọ́ the clinic oh, oh, ó ti yá ìjù ó ti dáàjù ó ti dáàjù ó ti dáàjù àti dáàjù pé ẹni tó alùsùn náà gẹ̀rẹ̀ tó ti ní ó ti dáàjù yóò ní jalọ sí bujá ta lọ sí kiri wọ́n àwọn àwọn nígbà tó ń national ìtàlẹ́ wọ́n á fi sójú god àwọn kọlù rẹ̀ tún sáájú àfẹ́ tó ṣe ni ó oh god be the lord of christian ẹgbẹ́ mẹ́jẹ̀ ìtàkùn rẹ̀ gbọ́ ó oh god of christian rí àtìwọ́ ọlọ́run ọba bí sí gbogbo nǹkan ó dìgbà rẹ̀ ní àárẹ̀ lọ́wọ́ àpọ̀ ọlọ́ọ̀ba àníyàn wọn tó gbà yìí àbí síwájú bá dàrẹ́tì ọlọ́ọ̀ba ẹ́ guide our leaders right ìdínà sọ́rọ̀ tó lọ sí pé ti dáa jù mọ̀ ń kọ́dà ìmúti ti sàdúrà tó ti bẹ́ tó hùn ní ẹ̀ ó di ẹwà àwọn ará sí ọ̀gá yín lóra àkúbù ó sọ fún wájú rẹ̀ pé ọ̀rọ̀ bọ́lá bọ́lá ìgbìmọ̀ ìmọ̀ òwúlà tí kẹ́ wọnú sìdájà kalẹ̀ bá tó ṣe ó ní ọ̀rọ̀ ńlá ni ó ní kò yáwó yẹn ní ẹ̀wọ̀n tẹ́lẹ̀ sẹ́mi Nàìjíríà everything God gan wọ̀ láìkẹ́ ní jájúmọ̀ yìí tí wà jájúmọ̀ yìí bọ́lá ń fẹ́ ṣe just constitution ọlọ́wọ́ pé the god the níwáwẹ́ the fear of god be supreme àbí kíkà ọlọ́wọ́ àná constitution èmi yẹn ní constitution kí n gbọ́ wò bọ́lá ẹ̀ bá wà mí ṣe bí ìsìn bẹ̀ ní the fear of god should be supreme àbí kíkà kíkà ọlọ́wọ́ jájúmọ̀ yàrá yìí kí wọ́n gbogbo kan god god god wọ́n bí i àfẹ́ tẹ̀ ọ̀pọ̀ àwọn fẹ́ lọ. sábà ti fẹ́ àkókò náà kò sí mùsùlùmí ó ṣe wà tí ní wúlò fún islam ẹwọ́n dàsúkí àwọn abíọ́lá wọ́n work out nígbà kan sínú àti ìlàyé buhari láyé ìròyìn bangida wọ́n work out ní bangida sọ pé tó ọ̀rọ̀ sàríà kó filẹ̀ láti ọmọdé àti àwọn speakers of military affairs political àwọn òṣèré àwọn òṣèré kìnnìkan kìnnìkan èyí àti ìṣẹ́ kìnnìkan ní yẹn báyìí kí wà kọ́lọ̀ wà kọ́ wà tán lẹ́sàrí ṣe máa ń kakọ ẹ̀ lẹ́sìn àti ẹ̀mí wọ́n ti wọ́n àbàlọ̀ ẹ̀sùn dáadáa mi mo ní amúl barahim tó gbé lọ́wọ́ yìí ó gbé tíra kọlọ́wọ́ tíra kẹ́ máa ń sọ́ra kàtó wá wà ìyàwó ìdìbò mi kọ́ wa tí a ká yìí ni kí ló burú bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ ó burú ju táwọn ẹ̀ ń kà lọ. bàmír bàmír tíra kídà tíra tòwí mo ní mo jà kàwé ń ta mo máa bàrọ̀ máa sọ ọmọasi ọsọlọ mẹsàn kí ni pírọdù sùlẹmẹ ọ ní sẹkì pírọdù gbà ọdà ọmọasi kí ni àti kàfù kí ni àti kàfù kí mo bọ̀rọ̀ àyìnbó lọ wo kí ni ọlọ́run sí sánà ọlọ́run sí nílẹ̀ ọlọ́run sí lọ́tún kò sí àyè kẹta tó bọ́lọ̀ ọlọ́run tóbi ju àyè kẹta gbà lọ mo ní kí ní kò mo náà mọ́ kàrà fún pé arọ̀rọ̀ àmánú على العرش استوى بالنسبة إليك صلى الله الذي بيقول لو ما تقتل يلالو اللي هو يوالي كمالو هو يجب أن يقول له الذي يعني شموس مني والمؤمناني تعالي تعالي و أين الله ولا ضاع في السماء من هي مسلمة هي مؤمنة بدي إلى سليمان لا تقول لهم بلا مجد ولا بلا إلا بلا بلا بلا بلا بلا abul akida ó ní ọdún mẹ́rin náà thirty years ago ó ní wa ọlọ́ọ̀bà fún ọjà bílá fún alákìlá tó ń yanjú ọlọ́ọ̀bà fún ìyàmọ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ àti àṣà ìyàwó ń lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ gbẹ̀gbẹ̀rẹ̀ ó ti mú lágbára alùwùjúdù ó máa gọ alùwùjúdù ọlọ́run ló ń pèlú alùwùjúdù ọlọ́run ló ń jẹ́ alùwùjúdù tẹ́lẹ̀ ọlọ́run alùwùjúdù wọ́n kọ́ láwọn mọ́tò bá wọ́n kọ́ àwọn onímọ̀ alùwùjúdù ẹ̀jẹ̀ hajj wọ́n kọ́ oye alùwùjú tó ń wí òfin di àwọn tìjàníyàn àwọn wọn ni wahdatul wujud àwọn ni wahdatul wujud ọlọ́mọ sọ̀wálù alọ́ sí Saudiya alimadina gbọ́dọ̀ Sharafuddin bá dúkú mọ́ wà ní wọn máa fi á ó ní kí n lọ bí 27 24 kí n kè lọ wọ́n fún ọ́n tíra mẹ́ gbọ́dọ̀ bí 24 lótọ́ gbọ́gbó kè lọ amira tẹnu àwọn ọmọọba yẹn káàkiri kíra ni káàkiri kíra ni káàkiri gbé ìgbàlẹ̀ fún ibi àkútúgbà yìí ọba káàkiri kíra yẹn fún mi nínú àwọn jẹ̀mọ́ àti mọ́ gbà tí wọ́n láyé jẹ̀mọ́ tó islam muslim nínú hadith mo tẹ̀sí sẹ́dí láyé ní sídìlá lè kọ̀ọ̀án sẹ́dí kótó ọ̀gá mo kíra tó kéré mẹ́mọ́ mọ́ǹkà jẹ̀mọ́ àti bìlígì àti jẹ̀mọ́ ìkọ́nù mùsùlùmí àwọn mùsùlùmí tí wọ́n yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n gbọ́n wọn báyìí wọ́n jù àwọn àwọn ìwọ̀n mùsùlùmí wọ́n ní àwọn pẹ̀lú àwọn ti yàrí àwọn ìyàtọ̀ síra wọn o ẹni tí bá wù wọ́n ń tàrí òpé Islam is tàbí lọ wọ́n ní wọn yàtọ̀ fúnra pẹ̀lú àwọn àwọn tìjàníà wọ́n ti bá fẹ́ wù kọ́ bá fẹ́ màkà wọláyé nígbà mú nǹkan bọ́n sọ̀rọ̀ yẹn mi ò ní kíkà yẹn lọ́wọ́ mo kà bá lọ sábà bọ̀ hàmì ní ọmọ kàbá mi wọ́n sọ ha àti ilẹ̀ kíkà náà yíwọ̀ yìí nǹkan kíkà ní àwọn àyíká mùsùlùmí wọ́n àwọn tí wọ́n jiná tó lọ́wọ́ ju ẹni àlùsùn náà jùlọ. ó di wa ìsọ̀kú gbogbo àwọn náà pàfẹ́tì o àmọ́ ọ̀rọ̀ wọn lẹ́rìí pé ooo kò sí tó fẹ́ gbé lọ tó fẹ́ gbé bọ̀ ó yanjú kò sí mẹ́lẹ́bí ọjọ́ ìlú ìbọ̀ wọ́n yanjú ẹ̀rọ gba àwọn yòókù wọ́n lé àyẹ̀lẹ̀ àtọ́pọ̀ ọlọ́run mọ́tà sàrẹ́ sọ̀rọ̀ yìí wọ́n lọ́ba ọlọ́run kò sàrọ̀ mọ́tà fún alákẹ́yà tó yàn tó yẹ tó yẹ tó yẹ wọ́n lọ́ba. àdìsẹ́ lé rẹ̀ náà wọ́n dúró báyìí ìfàlàyé ẹ̀rọ wa abdulrasheed àdìsẹ́ lé làbí sọlọ́ gbàdúgbò abdulrasheed two thousand and sixty eight. ayé àti kàlẹ́ mọ́dínà ni àdìsẹ́ làbí kí gbẹ̀rùgbẹ̀rù láti sham ọmọ ọkọ̀ ọjà láti sham ẹ̀rẹ̀ wo system tó wà lẹ́ yorùbá ẹ̀ ló sọ wá káàkiri gbogbo àgbáyé islam gbọ́nà ẹ bá ti lórí ọba ẹni láti júmọ̀ ẹ̀ rí sí ìṣàmọ̀ fẹ́rẹ́ ẹ̀ lọ́jà méjì rẹ̀ tẹ́ra wọn ilé ọba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ eh, mọ̀kàbí àti ọjà lẹ́gbẹ̀ẹ́ máa ti júmọ̀ náà lọ́jà wà sọ̀rọ̀ yìí ti kúkà lọ́pọ̀ náà sọ̀hábà àrùjọ́ náà lè yẹn mọ̀ ní ẹyẹ lọ sọ pé já àtàhírù sẹ́m ọjà alẹ́ sẹ́m ti dé àbà wọn yẹ tuntun kọ́má sí mu wọ́n yẹ dára àwọn ti jẹ́ rẹ̀ tẹ̀lé àwọn láwọn tó máa rí ìgbàlẹ́ sí ọ wọ́n sọ kánú tọ́lá ilé ha tọ́lá kó kọ́ ìmà wọ́n dà lọ síbẹ̀ wọ́n máa àwọn tó kọ́lá ti dé wọn ní ojú méjìlá lọ èyí ló mú àwọn àfẹ́ lọ pé kí ìpínlẹ̀ kìdúmọ̀ nìkan àti pé méjìlá أديوا إن قدروا إلى وتركوا قائما قل وما عند الله خير من الله ومن التجارة قل لجميلك إلى عشرين بسنة والله عارف يا والله ضل ما تعرف منها كما ذا حالك في ولوبة أديوا والله تعالى عالم تفهم هو نتلوك على النبي إن شاء الله آه. آه. وحدانية الوجود وحدة الوجود وحدة الوجود يعني الوجود الوجود يتم به أم بني جابوا به قرأت الدولار بعده هو وحدة الوجود الوجود يعني الله با عز الوجود الله با لو نكاون كن بما به هاي rọ́ọ̀bà ń bẹ ìwọ́n bá ti gbogbo náà bẹ àmọ́ wọ́n ní alùjú ìdè rọ́ọ̀bà aláàkọ́ kò sí nínú kọ́sọ́nà kìlá rẹ̀ bẹ́ẹ̀ ni àkídà sẹ́límà àkídà tàwídà àfimá wọ̀ sí fat àì sọ́lọ́n ló kọ́ sí òkúra rẹ̀ àì sọ́lọ́n ló kọ́ sí kíni ojú ìdè òkúra rẹ̀ bẹ́ẹ̀ inú ẹ̀ kúkú ti kọ́ ìgbà yìí náà gbogbo ọjọ́ nípa àtàwídà àfimá wọ̀ sí fat àgbọ̀dọ̀ ló kọ́ sí òkúra rẹ̀ àtìgbọ́dọ̀ fọlọ́run ló kọ níbi ọ̀sọ́ ọrụ ròyìn ọlọ́run ọba tí ó sì ròyìn ara kò sí ibi tí ọkùnrin ní al kò sí ó di wà níbi òpin ọlọ́run ní al tẹ́gbá ní al tí ó ti wọ́n ti ń lédè ti ń alwujud ó gbọ́dọ̀ fi màálíkà tó di wa ìgbàmú. sin tó bá ní aláwọ̀ wujud ọ̀tọ̀ lọ́nbẹ̀ fine àwọn wá ní alwujud wọ́n ní alwujud lọ́nbẹ̀ fine lọ́nbẹ̀ lọ́nbẹ̀ wọ́n wá ní alwujud ẹgbẹ́ gbọ́mọ̀ gbẹ́gbẹ́ kí mo ti ní alwujud mọ́ ọkọ̀ mọ́nì fẹ́ǹtì àfikún òtẹ̀lẹ́ ẹ̀kọ́ rẹ̀ oye àwọn mọ́nì fi àwọn ọba alẹ́ yorùbá yẹn wọ́n pè wọ́n ní kábíyèsí wọ́n ní fẹ́ wọn ni àbí àwọn ọba irú ọba àwọn ọba ara àwọn ọba bí méje apàdé ní ìbànà olùkọ́ba lọ sí àlùfíàwó rẹ̀ gbogbo wọn ní wọ́n pè àwọn kábíyèsí mọ́ gbogbo wọn jọ ìyàwó yẹn wọ́n ní wọ́n àwọn oníṣẹ́ ìwúlọ́rin wọ́n pè àwọn kábíyèsí mọ́ náà gbọ́ ọlọ́run ọba nìbà kábì ọgbọ̀n fàájì oníṣọlọ sáré ẹ̀dẹ̀ àyíwó tó máa kúrò kí ni ìfún wọn kí wọ́n sọ̀rọ̀ jẹ́ mi ó bọ́ sí láti ìkí náà ni ó ní ramon gbé mímọ yàrá yẹn o àtúndì tó súnmọ́ tòsí ni tó yẹ bá tó sáré wọ́n bọ̀ wá ní àmì ìlú ṣe wo dá sí òkú náà báyìí ìwé gbàmù bí wọ́n ti bẹ̀rẹ̀ àrùjúdù àdáìmù ọba ìwọ́n máa pẹ̀lú ọ̀nà àwọn tàwídì tí a tàwídì wọ́n máa tó báyìí lóòtọ́ bí wọ́n ti pẹ̀lú àrẹ pé wọ́la awọ́lu wọ́la áfírí wọ́l báyìí wọ́l báàtì wọ́n wà lá kúlù ṣe àlìm kúlù ṣe àlìm kúlù pẹ̀lú àrẹ wọ́n ti pẹ̀lú ọba mi a máa sọ lóko tí ó di wa náà sí àbí ọ̀pọ̀lọpọ̀ wọn. àkíyà tó kọ́ wa nìyẹn aburú tó ṣe wá nàìjíríà ìpè ẹni kọ́kọ́ gba professor in arabic christian the first professor in arabic christian gbogbo àwọn òwe ìsìlámì àyàn ni wọ́n ṣe ó yẹ aburú ṣe wá nàìjíríà ni not only that the first grand president to Yorùbá christian lè ṣe lákùrẹ́ ní 1924 wọ́n gbọ́gbọ́ tó kúrò sí yorùbá ìṣẹ̀lẹ̀ ọmọ àkúrẹ́ mi 1924 1981 àbí 71 wọ́n ṣe ṣe ti yorùbá fi àbúgbà kamali mi ṣàlùkù 1981 ṣé làwọ̀pọ̀ dáwọ́nà ọlọ́kùnrin àkẹ́ ló sì lọ sí rọ́bìtà wọ́n sọ fún wọn pé dákùn àwọn onírin àtọ́jú wọn pa ogun mùsùlùmí lọ́pọ̀ mi wọn àmọ́ àwọn afẹ́kọ̀ọ́ bá tukura sí ní yorùbá ní àwọn òde tukú ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá wá àwọn ọmọ ọdún tó àwọn tó bá tẹ́wò wọ́n tó sí àmọ́ àwọn tó àfi àfi tẹ̀tẹ̀tẹ̀ ìdájọ́ náà fi jẹ́ vice chairman àwọn tó tukura sí yorùbá ambassador jordan àwọn chairman presidency tí wọ́n fi kọ́ àwọn bàbá augustus lẹ́kọ̀ọ́ bàbá bìndí àwọn tó bá wà rú islam lẹ́yìn lórí fọ́ọ̀mù àwọn bàbá yẹn àtàwọn bàbá sàdáwọ́nà gàtà wọ́n ti pa àwọn sàdáwọ́nà sí ti báyìí ní ṣe ìtìtì wọ́n sàdáwọ́nà àwọn ni wọ́n lọ ni wọ́n bọ̀ wọ́n wọ́n di seventy one wọ́n ti bẹ̀rẹ̀ sí yẹn wọ́n fún seventy two seventy three wọ́n parí sẹ́yìn ó di wa wọ́n ti wà á píntì wọ́n píntì lọ o ní aláró àti bàbá àwòyí Ibrahim kiri Dákì wọ́n ní kó review rẹ̀ bá review rẹ̀ ní àbíbù ọlọ́gbọ́n ẹ̀yìn ẹ̀sà onímọ̀ yìí olè ní ìsáàbọ̀ láwọn ṣe láwọn òsùn náà tó bẹ̀rẹ̀ sẹ́yìn àwọn ní step two tó fọnaláìsì sẹ́yìn àwọn àfọlọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn àbúkọ́ bí nìyí láwọn gọ́ọ̀sì àwọn ará èkó yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sẹ́yìn wọ́n kọ́ ló kú di yorùbá ramani sí lọ fà kẹ́ tí yorùbá kọ̀ ramani blast of optics àti ń gbà yìí mo kú kọ́ sípàdé ń gbà yìí mo kọ́ ní àbí hundred copies mo kú yìí ń gbà yìí mo kú kọ́ ní wọn láti kí àbí gbọ́ ó yóò dé òní kọ́ náà sí àjẹ́ tí bí aláwọ̀ bá sáré sẹ́ wọ́n ti effort dọ́ọ́ ní ìsìkọ́lọ̀ ní kó gbé gbé gbé gbé gbé gbé gbé gbé gbé gbé gbé gbé